وكل ضلالة في النار adáwọ́pẹ́ fún ọlọ́run a fi ẹ̀mí ìmoore hàn sí bákan náà ní atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́mà subhanahu wa ta'ala kí ó bá wá kẹ́ òkè àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo náà lápapọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba tí kò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa náà ni pé tí a bá ń ka kútúbà báyìí a máa sábà ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣesí anábì àwọn ìṣúlá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí anábì àwọn ìṣúpẹ́ ni man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ànábì aṣọ pé tọ́lọ́ ń bá fọ́nà mà òun náà lẹ́ni ìmọ̀nà wàmọ̀ yóò délé ẹni tọ́lọ́ bá subhanahu wa ta'ala tó bá sì sọnù fálà hádìyàlà kò sí ẹnì kankan tí ó lè fọ̀nà ìmọ̀nà ẹ̀pẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba náà ní ti máa ń wá ìyẹn náà ló fà á tó jẹ́ pé ní gbogbo ìgbà làá máa ń ka nínú suratul fatiha tí a máa tọrọ mọ́nà lọ́dọ̀ ọlọ́wọ́ bá pé ìdínà sírọ́ọ̀tọ̀ ni mustaqim ọlọ́run tọwa sí ojú ọ̀nà tó dúró déédé sírọ́ọ̀tọ̀ lẹ́dínà àní àléhìn ọ̀nà àwọn tí ọtí ṣèdẹ̀ra fún inú àwọn ẹni ire bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́run àwọn ẹni ire tí wọ́n ṣẹ̀sìn bó ṣe ká ṣe láìrí lè máa kò dúró bí àlẹ́ ìṣe yàtọ̀ sí ọ̀nà àwọn tí wọ́n ti rí bínú ọlọ́run látara ayé pé ní wọ́n mẹ́sìn ọlọ́sùn pé wọ́n ẹ̀ ṣe bọ́ọ̀lọ́ ṣe fẹ́ náà làwọn Yẹhudi wọ́n á dọ̀ọ́lì yàtọ̀ fáwọn tó yẹ pé ní wọ́n náà fẹ́ sẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n wọn nímọ̀ ń pa rẹ̀ bí àwọn nàṣọ́rọ́ eléyìí yẹ pé ní ìmọ̀nà àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ètí ó sì yẹ àwọn mùsùlùmí ká máa wá ní torí pé ẹni tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó bá fọ́nà mọ̀ òun náà ni ó máa jẹ́ ẹni ìmọ̀nà. ìmọ̀nà tó ń pè ní imana, ìtọ́nisọ́nà afọ àwọn àfáà máa ṣàlàyé rẹ̀ fún wa wọ́n sọ àwọn ọ̀rẹ́ míì tó pín sí tí a bá ń ìmọ̀nà ọ̀dọ̀ náà ọba ló wà ìgbà àátó máa ń sọ ipé ní nínú àwọn ẹ̀dá wẹ́n wọn a máa pè wọ́n ní olùtọ́ni sọ́nà ìyẹn la fi rí onírànà táwọn bá pín ọ̀rọ̀ ìmọ̀nà yìí sí àrí ìdáyà tó lè ṣáàdù wa dìlára àwọn ìdàlára ìtọ́ni sọ́nà pé ọ̀nà rẹ̀ ẹ̀rí rẹ̀ tọ́ba ṣe lé lọ́ọ́ fi rí kẹ ọlọ́run tọ́ba ṣe lé lọ́ọ́ fi jẹ́ nílé tọ́ba ṣe báyìí lọ́ọ́ fi ní sọnù ọlọ́ba sọ̀rọ̀ àtàlá ó gbé àwọn ànẹ́bì kalẹ̀ kí wọ́n á ṣàlàyé ilé ìpín tí ń jẹ́ mọ̀nà fún wa wọ́n lè tọ́ni sọ́nà bákan náà àwọn àfáìsìn àwọn ẹni ilé wọ́n lè tọ́ni sọ́nà pọ́nà tọ́lọ́run bá fẹ́ rèé kán fìdí ẹ̀rí rẹ̀ kán fi hàn wá ọlọ́run fi rún ìyàní wípé ní wà ìnẹ́kàlàtà ní ìlàsìrọ́ọ̀tẹ̀ mustaqim ire ọjọ́ afinimọ̀nà sọ́nà tó afinimọ̀nà tó lọ́n fi ànábì tó pé o ní pé atọ́nisọ́nà lọ́nà téèyàn ó rìn láti fèríkẹ́ ọlọ́run pé ọ̀nà rẹ ilé ilẹ̀ ṣe tọ́nà ń fẹ́ ilé ẹmọ́dédé ni tó fi pọ́nà ọ̀bù fẹ́ ọlọ́run fún àwọn ẹ̀dá náà ní ìkápá ilé tó bá jẹ́ ní tí wọ́n lè tọ́ wa sọ́nà sọ́nà tó dáa sọ́nà tó lọ́n sí sọ́nà tó jẹ́ àríkẹ́ ọlọ́run

ọlọ́ni ìnẹ́kàlà àtàdí ìmọ̀ni àbábùt ilẹ̀ mọ̀hánmà ọ̀lẹ́ fọ̀nà mẹ́ni tó bá wù ẹ́ ìmọ̀nà wọn lọ́gbà lérò bí ìmọ̀nà kò ń gẹ́ kéèyàn nínú rẹ̀ ṣùgbọ́n kéèyàn tó ní sọ́nà pé báyìí báyìí ọ̀lẹ́ ṣèyí o tó gbé gbogbo ẹni tá a tọ́ sọ́nà náà kọ́ ní ọ̀nà tá a tọ́ sí àwọn àbá wa ní alẹ́ mẹ́sí lódò ní àlè tó láti ẹ̀kọ́ mọ́ àlẹ́ ni ó fún yà lẹ́rìí ìdíkọ́ ọmọ ṣe ìtọ́lọ́run fẹ́ ni bẹ́ẹ̀ náà làwọn ẹni rẹ nínú àwọn àfáà gidi wọ́n tọ́ yàn sọ́nà lápẹ́ báyìí ìdíkọ́ ọmọ rìn ṣùgbọ́n ká wá ṣe kò ń gé rẹ̀ káàrí rìn ọ̀dọ́ náà bá subhanahu wa ta'ala ònìyẹn wà ẹni ayà yìí sọ̀kalẹ̀ nígbà tí ó ń kó ànábà Muhammad sallallahu alaihi wasallam táwọn sí Abu Talib tí ó fẹ́ kú gbàtà lẹ́bí wá pé pé pé pé ya ìrẹ́ ọ̀nkù mi قل لا إله إلا الله سقول لا إله إلا كلمة بلون كبير وحاج بها عند الله يبدي في سيرف ولو لو كون تكون بلون ṣùgbọ́n arákùnrin yóò rí pé tí ipa kò dá ìtọ́nibí ṣe fún láńpẹ́ ní hidayatul irshad ìtọ́ni sọ́nà lójú ọ̀nà tó dá ṣùgbọ́n kéèyàn rí kó mú ṣe ọwọ́ ọ̀lẹ́ fọ̀nà mẹ́ni tó bá wẹ̀ ìmọ̀nà tí wọ́n kàn lè ṣe ni pé ọ̀nà ní ọ̀nà tó lọ́n fẹ́ ni ṣùgbọ́n kéèyàn rí yẹn lápẹ́ ní ìdáyà tó ta òfin ọwọ́ ọlọ́ọ̀ni yìí wà wọ́n ní innaka la tahdi man ahbabta ọ̀lẹ́ gbọ́nlọ́wọ́ ọba ọba onímọ̀ fọ̀nà ẹ̀mẹ́ tó bá wù ní láti rí pé kò sí bẹ́yẹn ṣe wò ó káǹkà tó pé ó yá ọ̀nà ní kéyẹn sì máa rí kó sì gba rí níbẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó ń lè ṣe ni pé kó tọ́ni sọ́nà pé ọ̀nà rẹ̀ mọ̀ gbà bí ìtọ́lọ́ ń fẹ́rẹ̀ ẹ̀ẹ́kẹta táwọn afáàtúmọ̀ ń pín gbà lórí pé ní alìhìdáyàtòlì kàwọ́níyà ìmọ̀nà tọ́nà wa subhanahu wa ta'ala tó fi ṣètò ayé tó yẹ gbogbo nǹkan lọ́nà bá dá ló jẹ́ fi mọ̀nà ló ti sáyé rẹ̀ ọlọ́ni sábẹ́ ìsìnmọ̀ rabbika alá alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada ọba tó kádàrà gbogbo nǹkan tó sì fọ̀nà gbogbo nǹkan tí ẹni bá bímọ kálẹ̀ ọmọ rẹ̀ bó ló ṣe tẹ̀lé ya rẹ̀ bó ló ṣe máa mú yàn lọ́dọ̀ ya rẹ̀ ọlọ́run ti fi mọ̀nà tiẹ̀ bádìẹ bá bímọ tiẹ̀ ó nímọ̀nà tó lọ ń ṣe fún náà tí adìẹ náà tó rọ̀ pé tó yẹ káwọn ṣe rè ìlú náà pé ní al-hidayatul kawniyya ẹwà yìí tó kàn wá òun náà ni mọ̀nà bóòlù àti onímọ̀nà tàtọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tẹ́kọ̀ wà lọ́dọ̀ ọlọ́run bá nìkíọ́lá ìyẹn àfa máa ń sọ asbabul hidaya àwọn mọ̀nà tọ́lọ́ fífi àṣekọ̀ gẹ́ láti wà nínú àwọn ẹni rẹ̀ torí pé tó mọ̀nà náà ní orí kẹ ọlọ́run ẹni tó mọ̀nà ní orí orí ọlọ́run láyé àti lọ́jọ́ ọ̀gbìn àlùkìyàmù àwọn orípa àbí àwọn okùnfà tó jẹ́ ká mọ̀nà ya gbọ́dọ̀ mọ́ torí pé kò sẹ́ni tó fẹ́ lóun fẹ́ sọnù gbogbo àná là ń kí pa fẹ́ mọ̀nà a lè kí nǹkan ṣùgbọ́n tá a bá torípa rẹ̀ pàbó náà ní padà já sí àkọ́kọ́ àwọn sábàbí téèyàn máa fi jẹ́ ìmọ̀ lọ́dọ̀ ọlọ́run onílẹ̀ àdúà kéèyàn jẹ́ tí ó máa bẹ lọ́wọ́ bọ́ọ̀bà àlekẹ́ọ́lá kó fún ọmọ ẹ̀nà gẹ́gẹ́ bí tá a kà ní sọ́ọ̀tù fatiha tá ń tọrọ ọmọ ẹ̀nà pé ihdina siratal mustaqim ọlọ́run bá fọ̀nàmọ́ wa bí ọ̀nà tó tọ́ ọ̀nà tó dáa ọ̀nà àwọn tọ́lọ́ bá subhanahu wa ta'ala tó yọ́nú sallallahu alaihi wasallam nínú ìṣesí rẹ̀ tí máa ń ṣe nígbà tó bá jí lóru tó bá fẹ́ yẹn náfìlà tí ó ka duaul istiftah a sọ pé àdúrà tá a máa fi ń ṣírun òru tó yàtọ̀ sáwọn tá a fi ń ṣírun tọ̀sán قال كان اللهم اهديني للحق فانما منه بان تطر اهديني لما يختلف فيه من الحق باذنك ìwọ̀fọ̀nàmọ̀ mi lọ́bí tí àwọn èèyàn tó yẹ pé ní wọ́n ṣe yàgbẹ́ ẹnu lórí ẹ̀ lórí ọ̀nà òdodo fọ̀nàmọ̀ mi lọ sí bí ọ̀nà tó tọ́ wàyí ní kàlàtà ànábì àtọrọ ọmọ náà tó ti bọ́yẹ pé ní òun náà ni ẹni tó mọ́rẹ̀ nínú àwọn ẹ̀dá sọlé ìgbọ́dọ̀ wá pèsè sí wa ká máa tọrọ ọmọ náà nínú hadith mi nínú àdúrà tánàbí amáṣẹ́ pé Allahumma ọlọ́ọba mi as'aluka al-huda mo béèrè ọ̀nà mọ̀ lọ́wọ́ rẹ wàtúkọ̀ àtìpáyọ̀ ọlọ́ wal afafa àti lè kọ́ra ẹni jáde kúrò ń bí ìwà jákujàku kúrò ń bí ìṣesí tí ó dá wàlìgínà àti ọrọ̀ àbíbí a máa tọrọ ọmọ náà lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekíọ́lá ó yẹ kó wà nù ìṣesí èmi àti wọn náà pápẹ́ bí táwọn máa ṣe ládùá nítorí kó máa bá ajú bẹ́ẹ̀ lọ́rọ̀ ọmọ náà torí pé gbogbo ohun tẹ́yìn ní láyé tọ́lọ́run bá fi mọ̀ náà yóò jẹ́ sábà bí ìjìyà fún lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ gbẹ̀dẹ̀ bí ìbá lówó tí ò bá mọ̀nà bó ni ó ṣe ná owó yóò jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tó fi jẹ́ ní àlọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ tí ìbá nípò tí ò bá sí tọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́wọ́ bá fún ipò inú jẹ sábà bí ìyà fún lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ bákan náà tí ẹ ní àwọn dúkìá tó kójọ àwọn dúkìá tó jẹ sábà bí tí ó fi rí bínú náà lọ́dọ̀ káwọn ẹgbẹ́ òdò ìdí ayé kó gba alágbé káwọn jẹ́ kí ìjọ̀jú kó gba alágbé ẹlòmí ò ní tọrọ ọmọ náà fún ara rẹ̀ kúrò tó bá tó rẹ̀ ní tọrọ fún ijó mọ̀ ẹgbẹ́ ìpèsè àwọn amọ̀ nà ń pẹ́ ọlọ́run fún ọ̀nàmọ̀ yín bàbá alágbájá ìtẹ́nu mi ó gbọ́ yẹn nípa a ah, ah, sọ tí wàá rí mi lẹ́yìn tí ó sẹ̀sì bó ṣe ká ṣe ni ṣé mo wá sọnù ni. agbọ́dọ̀ ọmọ tọrọ Muhammad sallallahu alayhi wa sallam a máa tọrọ ọmọ náà fún anabi ṣáájú àti àkẹta aláwọ̀ ìdí kan fa ìdí kan mi fa iná wula ya'lamun ọlọ́run fọnà máa ń ọjọ́ mi yìí torí pé wọn mọ ní nígbà táwọn kan wà tí ò dá sí àdúrà níbi sì padà gbà ń padà gbẹ̀sìn ó gbọdọ̀ wà nínú ṣe sí kálukú wa pa pé ní àmọ́ tọrọ kọlùn kò fi wá mọ̀nà yìí ti mọ̀nà tábà tó ń tọrọ à ń tọrọ àlékún ni torí pé àmọ̀ pa lówó tẹ́lẹ̀ à ń rí jẹ à ń tọrọ àlékún à ń pa alálàáfíà ara à tún tọrọ àlékún àǹfààní ìta ní ọlọ́mọ àlùbáríkà sí àtúntọrọ àlékún bó ni ó ṣe wá débi mọ̀nà lọ́wọ́ àjọra rẹ lójú pé àwa ti mọ̀nà tó àlétọrọ mọ̀nà mọ́ agbọ́dọ̀ máa tọrọ ilé lọ́dọ̀ ọlọ́run ọba àbọ̀ àlekèọlá bákan ní tó máa ń gáìdì yẹn tí èjẹ́ kéèyàn sọnù tí máa ń jẹ́ kéèyàn mọ̀nà wẹ́nà ní àtàmọ́sùn bílíkìtà kágbátẹ́rọ náà ọba mú kágbámú kẹrà àtàlì ní kíkà ní tọ̀dọ̀bùrọ̀ ní ronú sí ni wọ́n tẹ̀tẹ̀ bí ikọ̀ àti ní lílò òfin ọlọ́run bá nìyẹn máa ń gbá ní efi sọnù torí pé tíra yìí gan nínú tọ́lọ́ ń fi ròyìn rẹ̀ ní pé yìí mọ̀nà ni ọlọ́run subhanahu wa ta'ala ó ní alifu láàmín zaalika alkitabu la raiba fihi huda lil muttaqin ọlọ́run ní tíra yìí ìyẹn alukur'an ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tí ò sí iyèméjì ń bẹ huda lil muttaqin ìmọ̀nà ló jẹ́ fún gbogbo ẹni tó bá páyọ̀ ọlọ́run ọlọ́sọlá yìí wípé ní inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minin tíra tá a sọ kalẹ̀ yìí ìmọ̀nà ló jẹ́ sójú ọ̀nà tó tọ́ ọ̀nà tó dáa téèyàn bá fẹ́ mọ̀nà tí ò fẹ́ sọnù tí ò fẹ́ rínú gbó àfi kó tẹ̀lé òfin tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sọ kalẹ̀ nínú al-Qur'an kó Qur'an kó yẹ kó ní ó máa fi ṣètò ìgbésí ayé rẹ̀ ètò ara rẹ̀ ní ètò ibi iṣẹ́ rẹ̀ ní ètò ilé rẹ̀ ní ètò àwùjọ ní ètò ìlú tọ́ba fi ń ṣe ojú ọ̀nà láwà ní sọnù ìgbẹ́tẹ̀ bá gbọ́rọ̀ ọlọ́run sẹ́gbẹ́ kan tí wọ́n ń rí bomi ojú ọ̀nà nugbó òní ó lọ bára rẹ̀ bákan náà pàtàmọ́sọ́kì bí sunnati nàbí sàrásánná a gbọ́dọ̀ gba sunna nàbí musábàbí ẹlẹ́ẹ̀kejì nu tọ́ba fẹ́ mọ́nù ká tẹ̀lé nàbí ọ̀làsánná tọ́lọ́ rán sí wa torí pé òun lẹni tó mọ̀nà nínú àwọn ẹ̀dá ìyẹn náà ló fi wá lọ́rọ̀ ànábì gẹ́gbà ẹ̀sọ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà pé fàínà asìlẹ̀kọ̀lẹ̀ hadith kitabullah wà khairu huda ọmọdé tó dájú ní huda nàbí ìmọ̀nà muhammad sallallahu alaihi wasallam kò sí mọ̀nà tí ẹ wá lọ bò mí mọ́ nígbà tí ẹ bá kiri tá nàbí agbọ́dọ̀ wo bó o là tó fi ilẹ̀ ó fi ilẹ̀ fún yín mọ́ni tàmásàkù bí yìí mà àwọn nǹkan méjì kan tẹ́ bá dún ní mọ́ tẹ́ gbámú láǹtàdédò abàdá ẹ̀ ní sọnù láíláí àwọn nǹkan méjì kan bẹ tẹ́ bá dúró ti tẹ́ dúró sísísí tẹ́ gbámú ẹ̀ ní sọnù kìtàbù Allah alákọ̀ọ́kọ́ ni tíra ọlọ́run bá ti ṣe alukur'an wa sunnati ẹlẹ́ẹ̀kejì ni sunna mi anabi sallallahu alayhi wa sallam tí a bá fẹ́ dúró déédéé tá a fẹ́ wà ní àwọn ẹni ìmọ̀nà àfi ká gbá nǹkan méjèèjì mú ká dúró tì í ká wò ó bó lọ́nà bá subhanahu wa bó ṣe gbé ètò ayé wa síbẹ̀ pé báyìí láṣẹ ká wa ní ọlọ́dọọdẹ ni láwùjọ ni ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ni ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wà ni ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ súná ní tó ní ṣe pẹ̀lú káràkátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn nínú tọ́lọ́ bá gbé kalẹ̀ nínú lànà àníbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn láàfi mọ́ rìn lójú ọ̀nà tọ́lọ́ bá subhanahu wa ta'ala tí ó fọwọ́ sí ṣùgbọ́n ta bá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ta nílò orí tiwa làá máa tẹ̀lé ta láṣà tiwa làá máa lò ta ní báwa ṣe rí làá ṣe eléyìí ìdí ò bá mú ní o yóò jẹ́ kúrò lójú ọ̀nà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó gbé kalẹ̀ ọ̀nà náà sì ló tọ́ tó ti ṣàlàyé fún wa ọlọ́ni ọ̀nà àdá sirati mustaqima fattabi'uhu ọlọ́lọ́nà tèmi òun lélẹ̀ òun ní kẹ́ẹ̀tẹ̀lé mustaqima ọlọ́run yẹ pé ọlọ́nà tó tọ́ lòun gbé kalẹ̀ mọ́tẹ̀ láwọn ọ̀nà kan táwọn èèyàn gbé kalẹ̀ tẹ́fìrò rí gbé kalẹ̀ fàyùdínlákọ̀ ànsẹ̀bílélà fàtùdínlákọ̀ ànsẹ̀bílélà kọ́ ẹ̀ kọ́ ọ̀nà yóò sọ yínú ní oníjẹ́kẹ́ mọ̀nà tọ́lọ̀ ọ̀nà tọ́nà yẹn gbé kalẹ̀ pẹ̀lú lórí wọn pẹ̀lú àṣà wọn pẹ̀lú làákàyè wọn lẹ́kọ́ wọn dá gbogbo ẹ̀rú mọ́ra wọn eléyìí ò lè jẹ́ amọ̀nà bá subhanahu wa ta'ala tó fẹ́ tó bá fẹ́ wà nínú àwọn ẹni ìmọ̀nà agbọ́dọ̀ dúró tí tọ́nà bá subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ nù tíra rẹ̀ bákan náà tánàbà wọn sọ́lá tó ṣàlàyé rẹ̀ fún wa bákan náà ọ̀nà tí wọ́n jẹ́ kéèyàn tó mọ̀nà tí ì jẹ́ kéèyàn sọnù òní kátẹ̀ ìtẹ̀bá sálàfẹ̀ sọ́ọ̀lẹ̀ kátẹ̀ láwọn ẹni ìṣíwájú wa ẹ̀rí gbígbà tí ànàbà sọ́lá tí ń ṣàlàyé fún wa tí ń ṣàlàyé ẹ̀sìn fún wa àti ṣeṣẹ́ àwọn èèyàn tí ó padà rí tó bá yá ànábì àwọn èèyàn ó pín yẹlẹyẹlẹ fàyínà òun yá ìṣúmí nǹkan ẹni tí bá ń sẹ̀mí inú yí fàṣàyàrọ̀ ikhtilafan kathira yóò padà rí oríṣiríṣi ìyapa nígbàtá ni bí ó fún alọ́nà àbáyọ ó ní alaykum bi sunnati ní tí ó jẹ mọ̀nà tẹ́ ní báwọn oníyapa lọ òun ẹni kẹ́ lórí súnà mi wa sunnatil khulafai rashidin al-mahdiyyin min ba'di àtìlànà àwọn arólé tó ń bọ̀ lẹ́yìn mi tó jẹ́ ẹni tó mọ̀nà ẹ̀ríkánibí ròyìn ọ̀gbẹ̀lẹ́ ń tá a fi mọ̀nà a ní láti mọ̀ kẹ́ tó bá mọ̀nà lọ́yẹ ká tẹ̀lé á sọ àbá yìí tó mọ̀nà ni wọ́n torí pé ànábì ló tọ́ wọn sọ́nà tó tọ́ táwọn náà bá wá fẹ́ dẹni ré àwọn ẹni tó mọ̀nà tó yẹ ká tẹ̀lé nu kò ń sàn tí wọ́n rí láwùjọ yìí tó yẹ pọ́nà wọn ti yàtọ̀ sínú àti sọ̀hábà kò sàn tó ń bú wọn sọ̀hábà tó ń bú wọn ń yẹ pẹ́rẹ́ wọn ní ọ̀rọ̀ àwọn kàkẹ́ ni ré ọ̀nà àwọn tá lè tọ̀ ó ní kí ànábì rè wọ́n lọ́nà tó tọ́ ọlọ́run bá sọ fún ẹnu alukọ̀rán pé àmọ́ yóò ṣáàkìkì rasul ẹnikẹ́ni tó bá ń bá ànábì ṣe fanfa ní bá ànábì wọ̀ yáyà tẹnu ànábì ò ká mi bá di máa ń tàbá yẹn lẹ́la olùhùdà lẹ́yìn ìgbà tó nà mọ́ ti wá dé ba ìlànà pé bá ànábì mú wa lọ́nà mọ́ òun làgbọ́dọ̀ tẹ̀lé fàyẹ̀tẹ́bi ìgẹ́rọ̀ sẹ́bi ìlẹ̀ mọ̀mìnì tó rójú ọ̀nà mọ̀mìnì tánàbí làkalẹ̀ fún wọn tó rílẹ̀ tí ó rìn àìpọ́ náà nù ló fẹ́ rìn ọlọ́ni nùwà ní ìmọ̀ tàwa ńlá ó ti gbẹ́rù gbọ́n rí ó sì yẹgẹrẹ kó lójú ọ̀nà nítòsí wáyé orí wọn nù sílé ìjà ànàm kóra rẹ níbi òun náà já ànàm a fi ilé ìfi apẹ́ ní tábà fẹ́ mọ̀nà àárín ìlànà àníbà Muhammad sàlá àárín ìlànà àwọn ẹni ire tó fi ilẹ̀ náà sàhábà àtàntà tó kẹ́kọ̀ọ́ ní ọwọ́ tiwọn náà tàbí lẹ́yìn ilé ìlú jẹ́ ká máa wà lójú ọ̀nà òdodo bákan náà nínú àwọn sábàbí ìmọ̀nà òun náà ni tàkíkì tawhid káfí mọ ọlọ́run lọ́kàn rinlẹ̀ torí ẹni tó bá fọ ọlọ́run tó mọ ọlọ́run lẹ́yọ kan tó fi rinlẹ̀ ẹ̀rí wàgárísì ìmọ̀nà sábìtì fìlìkùlù káfí ìgbàgbọ́ tó yẹ kórókó ká gbé sínú ẹ̀mí wa eléyìí ni ó jẹ́ kí a wà ní ojú ọ̀nà tó tọ́ wà nàbò shirik ẹ̀rí ká gbẹ́dùsẹ́gbẹ́ kan ká tẹ̀ mọ́ dédé rárá ìmọ̀ ẹsẹ̀ bọ́ tó máa ń pẹta lọ́mọ̀nà ẹlẹ́bọ náà wá yọjú àwọn ló sọnù jù láwùjọ tó kéde bá ti ń ṣẹbọ bó ṣe wò ó kéré mọ ẹni ò ní jẹ́ ní ìmọ̀nà anábà Muhammad sàṣánná ó ní alẹ́bí na ámànù nígbà tó fẹ́ ṣàdúrà àwọn tó fẹ́ tọ́nà bí alukurani karim nígbà tó fẹ́ ṣàlàyé àwọn ẹni ìmọ̀nà ó nínú alẹ́bí na ámànù àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ wá gbọ́ wàlámi ẹ́lì àwọn onígbàgbọ́ wọn ìyá rẹ̀ bọ̀ kankan bẹ̀ wọn pẹ́ bọ̀ pọ̀ mọ́ gbàgbọ́ wọn kọ kíyèsí tí Kùránì sọ yóò ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ń pa ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ tiẹ̀ àmọ́ àwọn ẹlẹ́bọ sangiliti ṣùgbọ́n kan wà ẹbọ àti gbàgbọ́ náà rò mọ́ra wọn wọ́n wá lè mọ́ pé lẹ́bọ ẹ lè mọ́ dá pẹ̀pẹ́ ájò ni ètùtù ni ẹlòmí gẹ́sì lè pé lẹ́bọ ó lè ní èyí ń kéré àwọn tọ́lọ́ ń bí àwọn tí wọ́n pa ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ wọn ọlọ́ni ulaika lahumul amn àtẹ́gbọ́lọ́wọ́ bá nìkan gbọ́ tí wọ́n sì nǹkan mí dẹ̀yìn ọlọ́run tí wọ́n èé pe nǹkan mí dẹ̀yìn ọlọ́run wọ́n èé fi nǹkan mí ìbúra dẹ̀yìn ọlọ́run ọlọ́ni ulaika lahumul amn àwọn lẹ́ni ìfọkànbalẹ̀ wa hum muhtadun àwọn sì lẹ́ni tó mọ̀nà ẹni tí ó rí mọ̀nà ó gbọ́dọ̀ jẹ́ tí ó jẹ́ alu tawhid èyí tó kéré ní èyí tó tóbi ni, èyí tó yẹn fọkàn ṣe ní èyí tó yẹn fẹnu ṣe ní èyí tó yẹn fara ṣe ní gbogbo ẹ̀ pátá èyí gbọ́dọ̀ sá fún ọlọ́run ní tẹ́yẹ bábá yóò ti tọ́lọ́ tó ń bọ́lọ́ lẹ́yìn ọ̀kan tígbàgbọ́ rinlẹ̀ lọ́kàn rẹ̀ ọlọ́run wò láì kàlá òun lẹ̀ amùn irú àwọn ẹni bẹ́ẹ̀ ní fọkànbalẹ̀ ó máa bá wọ́n mọ̀ tàbí bákan náà ni wọ́n máa jẹ́ ní ìmọ̀nà àwọn ni wọ́n máa jẹ́ ẹni ìmọ̀nà tó yẹ pé ní ọlọ́run bó yọ àti lọ́jọ́ ọ̀gbẹ́ni àlùkìyàmà a gbọ́dọ̀ jẹ́ kí ìmọ́lọ́run kan wa kó lágbára kó lágbá lẹ́mí wa bákan náà a gbọ́dọ̀ jìnà sí gbogbo rẹ bọ́ èyí tó kéré nàbí tí ó tóbi inú tí máa tún jẹ́ sábàbí ìmọ̀nà fún yàn òun náà ni mọ̀sọ́ habatu salihin kéèyàn máa dúró pẹ̀lú àwọn ẹni dáadáa kéèyàn máa dúró pẹ̀lú àwọn ẹni rere àwọn tí wọ́n ti mọ̀nà torí pé ọ̀nà ọ̀gbẹ́ tó mọ̀nà rẹ̀ ká tẹ̀lé ọ̀gbẹ́ ní mọ̀nà tó dáa ọgbọ́dọ̀ dúró ti ẹgbọ́dọ̀ jọ ṣe ìyẹn ló bá lẹ́pẹ́ ní ẹni tí ó bá ti gbọ́ nǹkan yé nínú ẹ̀sìn kò yẹ kó máa padà sọ́dẹ̀ tí ó gbọ́ nǹkan yé lájọ máa ṣe torí pé lóòótọ́ dá padà sẹ́yìn ọlọ́mọ subhanahu wa ta'ala ni yá ayọ́ alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ náà bá gbọ́ ittaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run wa kunu ma'as-sadiqin ẹwà àwọn ẹni tó ń sẹ́sìn lóòótọ́ àti lódodo àwọn ní kẹjọ máa ṣe tó bá jẹ́ ẹ̀tọ́nà ti ṣàánú tó gbẹ́sìn yé tó gbọ́ súnà yé wọ́n àwọn èèyàn tó jọ bí ti ẹlẹ́jọ́ máa ṣàǹfààní ẹ̀sìn fúnra ra yín kò ní pé ẹtọ́ ẹgbẹ́ tó ń gbọ́ yé tó ṣẹ̀ṣẹ̀ ṣe yóò tó wá dé padà sẹ́yìn torí pé ní téèyàn bá ń bá ṣe ìlànà rẹ̀ ìṣesí rẹ̀ a máa lápá lára ẹni àwọn bàbá ní àgùntàn tó bá bá jáde yóò jẹ̀gbẹ́ anábà Muhammad sọ̀rọ̀sọ́lá wọn alùbárì wà aláàdínì khalili èyí ó máa ṣẹ̀sìn tí ọ̀rẹ́ ayò rẹ̀ bá ń ṣe ìlànà ọ̀rẹ́ ayò rẹ̀ lónà wọn yóò máa tọ̀ fàlíyàndòrò àdúkò máa ń yọ khalili ẹni tó bá dé tí ń bá mú ọ̀rẹ́ tí ó mú kọ́yà rẹ̀ tí ó mú lọ́rẹ́ o kò ní pẹ́ni tó dúró déédéé wọ́n tọ́lọ ti ṣàánú pọ̀ ṣe súnà wọ́n máa jòkótó ní bídíà o ṣẹ̀pá níbi ló ṣe léyìí máa jòkótó ní bídíà tẹ́ pé ọ̀rọ̀ súnà kọ́ ni ó máa sọ ọ̀rọ̀ báwọn náà ń ṣe ń ṣe mọ́lúdì báwọn ṣe ń ṣe léyìí tí ó bẹ́ sí ọlọ́run ni ó máa sọ ìwọ sì rí ọ̀rọ̀ lágbára láti kọ̀ fún àìmọye ẹni ẹ pé ní ti ṣe dáadáa tẹ́lẹ̀ ó lọ jòkó táwọn tí ò dúró déédéé òun náà sì padà ìyẹn ló fàtẹ́ pé àwọn ẹni ìṣíwájú wa wọ́n á máa kìlọ̀ fún wa ìmọ̀ bá oníbídí àṣe pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé lè pa yín pọ̀ kẹlẹ́rẹ́ sọ̀rọ̀ ayé òun kẹjọ túká mo bá pé ìlànà tí fi ń ṣẹ̀sìn ò bá mu mo gbẹ kọ́mọ sọ mí lẹ́nu kọ́mọ ájòkó ti tọ́ ọba sá tọ́ ọba sá fún sọnù yẹn ọ padà rí sọnù lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá làwọn àfa wa nínú súnà wọn máa kìlọ̀ fún yẹn kíkẹ́ wọn máa jòkó tó níbi díà má sọ pé rẹ ẹ̀mí rẹ gbé ọtí gbọ́n káyé torí pé wọn máa sọ fún wa pé ní àwọn oníbídíà àwọn aládàádáálẹ̀ àlùsùmà onírúurú ni wọn onídúdú ni wọ́n wà ṣúbáhá wà ṣúbáhú kàtọ́ọ̀fà ìrúdú dẹ̀ ní má tètè mú ọkàn tí tete bá kọ́ ọ̀rọ̀ rúdú wọlé tàbí tètè mọ́ gbá tiẹ̀ wàlùkùlùbù dọ̀ífà ọkẹ̀lẹ̀ èyí tó lé ní ọlẹ́ lọ́ọ̀rì àyẹjágbà kọ́ mẹ́rin àyẹjágbà mọ́ àìpé ma tó yẹ da ẹ̀sìn mú mọ́ èyàn lójú àmì èyàn tó yẹ pé ní án mú òdodo wọ́n sọ wọ́n di òdodo lọ́wọ́ tó bá ti mọ̀ pé ní onírùjú ni ẹ̀ onímọ̀ ní dáadáa kan tí máa ń sọ mọ́pọ̀ dáadáa lọ́dọ̀ ẹ̀ torí pé kọ́ tó ní dáadáa ń gbọ́dọ̀ kọ́kọ́ fún ní nǹkan rújú wọ́dọ̀ ẹni tó ti rí dáadáa nìkan gbọ́dọ̀ tàbá fẹ́ jẹ́ ní ìmọ̀nà agbọ́dọ̀ dúró àwọn ọlọ́ni ọkùnrin máa sọ ọ́ ní kí ẹ wà pẹ̀lú ẹni òdodo àwọn ẹni tó ń sẹ̀sì bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ eléyìí títún máa tọ́lọ́ máa ń lo sábàbí láì jẹ́ kéèyàn wà lórí ìmọ̀nà ni bákan náà nínú tí ìtumọ̀ ṣe sábàbí ìmọ̀nà fún ni ọ̀nà الجلوس في مجالس العلم al-ilm مجالس العلم كما لو ilm ká máa lọ bí bẹ́ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ká máa lọ jòkó síbẹ̀ torí pé ní ibẹ̀ láti máa rí kí ọlọ́ ibẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ ọ̀mọ̀nà ọlọ́fẹ́ mọ̀nà ọwọ́ adúgbò tẹ́tẹ́lẹ́ nítorí ọfẹ́ mọ̀ pé wọ́n kò mọ̀ ń pa rẹ̀ ọfẹ́ mọ̀ ń pa tọ́lọ́ ń kọ́ ní bá mọ̀nà ọ̀kan pa tọ́lọ́ sígbà tó ni ara àlébù tó pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní olú àìjòkó síbi ìmọ̀ àfọ́bí náà bá ti tàn wájẹ́ táti pariwo tẹ́gbẹ́ta bá lọ wákàtí méjì ìgbà tábà túká ajá náà sí láwọn ìròyìn arọ́wà sí láwọn ìròyìn ọmọ wà sí rọ́ ẹnu àfáhùn dùn ní kí ló sọ gẹ́ kí ni ẹ̀sìn kẹ̀kẹ́ gbogbo akálọ̀ tọ́lájọ́ ibi tí wá jọ bá péjọ sí máa sọ àbá ṣe ṣẹnu láyé tí wọ́n wọ́n ń jòkó sí jòkó àdébà muhammad níbi wọn tó máa ń wọn wọn náà máa ń sọ fún wọn pẹ́ta àlá sáà ẹ máa jòkó láwọn àsìkò kan náà sí nítorí bá ń gbọ́ lọ́mọ fi nítorí bá ń gbọ́ lọ́fi láyé lọ́fi mọ̀nà ọ̀wá gbọ́ kẹ́kẹ́ agbọ́dọ̀ kí èsì ráwá ọ̀rọ̀ kí wáàsí wá ń bí báyìí ó wá ń bí báyìí kò sẹ́ni tí ó tẹ̀ta ní wáàsí tó yẹ pé wọ́n fi sọ̀rọ̀ súnlẹ̀ fún wa ìta nídìí inú ẹ̀sẹ̀ ń ṣàlàyé fún wa ní kálukú kì í mọ́lé ṣùgbọ́n yẹn pé bíbẹ́ pé bóyá fàájì ni wọ́n ni ò mọ̀ rúkí ni ò mọ̀ àwẹ́gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tá a máa ń ṣe jẹ́ ojúmọ́ hajj ló lédè yìí ká tó wá bọ́rọ̀ hajj ẹlòmí ìgbà títẹ̀ ń múra hajj ní ẹ̀kẹ́ ìjà lọ bí ìjòkó wọn ẹlòmí tó lóòrò láyè ìkẹsà ń kóra rẹ̀ lọ́nà tòtẹ́yìn ọba nímọ̀ ní ṣe nínú ẹ̀sìn kò lè mọ náà àfi ká jòkó táwọn àfáà gidi ká máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wa fún wa ọlọ́mọ lélẹ́ ìní sábà bí ìmọ̀nà àmì tí wọ́n ti rò pọ́nà ní tẹ́lẹ̀ tọ́nà fi ọṣẹ òǹkẹ́ ní ilé kan tó wá pàdé nípa bàbá wa ìyá wa àpẹẹrẹ yóò rí báyìí ló ṣe rí inú ẹ̀sìn rẹ̀ ó sì ti ń bá wọn láti forty years bẹ́ẹ̀ ó ti ń bá wọn láti fifty years bẹ́ẹ̀ tó o bá lọ ló rẹ bọ́ ṣe bàkú lẹ́nu ìjẹ́ tí ìbá wa lọ nínú gbó tó lọ bọ́ náà wá só lè dára rẹ̀ padà mọ́ torí pé láyé yìí sí ọlẹ́dẹ́rù kẹ́kẹ́ ni wọ́n padà sẹ́yìn kò ti padà sẹ́yìn tí ìbá dọ̀rùn kò ṣe padà mọ́ o eléyìí ṣe pàtàkì fẹ́ nìkọ̀ọ̀kan wa ibi tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ká máa lọ jòkó síbẹ̀ ká máa lọ gbọ́ irun tó rú ẹ lójú ìrẹ̀ ti ṣàlàyé ẹ̀ ẹ pé àbá ìbá ìlú ṣe kó ríre ìtọ́ mọ̀tẹ́lẹ̀ ibẹ̀ lọ ti gbọ́ ìtọ́ sí mọ̀tẹ́lẹ̀ tó ti fẹ́ gbàgbé ibẹ̀ náà ti rẹ létí pé à ẹ mọ̀ sí òun mọ̀ tí wọ́n lọ ilẹ̀ tó gbogbo eléyìí ọ̀nà ọmọ ń lò ń sábà bí fún wa láti rí ìmọ̀nà tọ̀dọ̀ الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹrú sí ọlọ́run ọ̀rọ̀ ìmọ̀nà ní à ń sọ fúnra wa yóò ṣe pàtàkì torí pé ní ọlọ́run subhanahu wa ta'ala ó pa wá láṣẹ ká tó máa tọrọ rẹ̀ ní gbogbo ìgbà kò sí mùsùlùmí kan tó dúró déédéé tí ò ní ka fátíà níjọ́ kan àdúrà tó sì wà nù fátíà yẹ ìpàdúrà kan náà náà ni pé kọlọ̀n kò fi kò fi wá mọ́nà tábà ṣe ń tọrọ rẹ̀ tá a ti ń tẹ̀lé gbogbo wọn sábà bí mọ̀nà ọlọ́mọ ṣàlékún mọ̀nà wa ọlọ́nà lẹ́sí yẹn tọ́dá zádàmù húdà àtọ́mọ̀nà tẹ́lẹ̀ ìgbà tó tún dúró déédéé zádàmù húdà ọlọ́run sàlékún mọ̀ ẹ̀nà wọn ló fi ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn sábàbí ìmọ̀nà ta lálẹ̀ yìí àtàwọn míì náà tí ààyè ò gbà wá láti sọ ó ṣe pàtàkì ká dún ní mọ ká sì mọ ọbẹ̀ náà lóòrèkóòrè kò jẹ́ ká mọ̀nà kó mọ̀ sọ wá nù ẹ wá rí àwọn kankan náà wá bàbá sí náà sábàbí ìmọ̀nà ara wọn àjàgà tó lè kọdíyàn tó lè gúnyàn kúrò lójú ọ̀nà mọ̀nà yìí ìtòlágbára jùbẹ́ náà ni àṣà ìtọ́nù èṣù

ó ní láti àná àìnà ìmọ̀nì káìpé wájú náà fẹ́ rìn sí ni mo wà wájú ọmọ bá ní ìrètí tí wájú ò bá se lọ ń bọ̀ si sí apadà sẹ́yìn ó ní wà ní mo tún wà lẹ́yìn wọn náà ẹ òun kẹ́ o ọ̀ ríwájú lọ torí pé ṣètò ọ̀nùlúgọ̀ díẹ̀ ó tún lọ ti dúró tiẹ̀ nígbìní lẹ́yìn wà ní àìmọ̀nìhìn tó bá ríwájú tó lẹ́yìn wọ́n yà sọ́tún ó ní ìyẹn pé òun wà lọ́tún wọn òun sì wà lọ́sì alátẹ́jìdò akisarọ̀ mùsàkìrì ọ̀ nírí pọ̀pọ̀lọpọ̀ ó ṣe tiẹ̀ akẹ́nu ẹni tí ò ní jẹ́ kéèyàn rin ọ̀nà mọ̀ yìí òun náà ni ṣèitọ́nù wa ó wá dọwọ́ kálukú wa bó la ṣe borí ṣèitọ́nù tá a fi rí ọ̀nà tọ́lọ̀ ń fẹ́ tá a fi rìnrìn torí pé òun fẹ́ kárìn kárìn náà ní tó fẹ́ ni pé tòun ti bàjẹ́ ṣùgbọ́n àwọn èèyàn náà ó yẹ kí tiwọn náà bàjẹ́ pẹ̀lú tòun ìyẹn ní kálukú gbọdọ̀ fọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ jáfara tọ́wọ́ ẹni jáfara ṣètọ́ ni ó mú ẹ o ọba yàtọ̀ tó ti wà ń bẹ̀ bọba yàtọ̀ tí ó ti wà ń bẹ̀ gbogbo ibi tọ́ba wò ó lọ ó ti wà ṣùgbọ́n tí èèyàn bá dúró déédé tó ti gbogbo lérí lè kàyí kí lọ́lọ́run sọ ọlọ́ni inna kaida ṣètọ́ ní kánà dọ̀ ìfà gbogbo ète ṣètọ́ ni tó lẹni fẹ́ni tó bá dúró déédé tó bá mọ ti ń ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa sáà mọ́ ń ń ṣe ṣàṣetán láti rí mọ́nà tọ̀dọ̀ ọlọ́run ọlọ́ni ilé kan ni adam allah tábùdù ṣaitan èyàn ọmọ anábì adam tí mo ti sọ fún yín pé ìnáwó lákùn ọ̀tá tó fojú tí ma ń sọ nínú ẹ̀yin fẹ́ rin ọ̀nà tó tọ́ ọlọ́run sì pé ẹni àfi kí n kálukú wa náà ká gbìyànjú ká ka ọ̀rọ̀ ọ̀mọ̀nà yìí ká kà á kó ká mú lọ́kùnkúndùn kí ṣe ìtọ́nù kó má fi rí wa gbèsè bákan náà nínú títún máa ń kọ díyàn nínú tí ẹ jẹ́ kéèyàn mọ̀nà tó tọ́ ó ní anafs ẹ̀mí ẹ̀mí èèyàn torí pé ẹ̀mí kèé fẹ́ ṣe ń tó dáa yẹn náà fáwọn máa ń sọ fún wa pé ó dọwọ́ kálukú wa mujahadatu nafs ìmọ̀ bẹ́ẹ̀mí ara rẹ̀ jagun àwọn afáàmì àmàlùkẹ́ mujahadatu nafs akọwà wa ashad mi mujahadatu làdùn ká bẹ́ẹ̀mí ara wa jagun ó le ju ká bọ́ta jagun lọ ọ̀tá kan wá pẹ̀lú ẹ̀nà lẹ́mí ẹ torí bẹ́ẹ̀mí a máa pàṣẹ bú ọmọ ubari nafsi inna nafsa la amọ́rọ̀ tó bìsùn illa ma rahima rabbi kò sẹ́ni tó lè fọ́ra rẹ̀ mọ́ pẹ́ mi hù bó ṣe rí torí pé ẹ̀mí tí ò dání máa ń pààyàn àyàfẹ́ tọ́lọ́n bá sànú ìyẹn náà la gbọ́dọ̀ máa bẹ lọ́hùn kọ́lọ́n kó máa fi wá mọ́nà bákan náà gbogbo àwọn sábàbí ìmọ̀nà tá fúnra wa síwájú ká